fi ayé rẹ sílẹ̀ má jẹ́ kéṣù jẹ́ eléré so tó bá ti ṣe spiritual tó ti mọ pé kí ọ̀nà tó fẹ́ gbà lélẹ́yìí ọlọ́dẹ ti dá ilé òní yẹn ohun gbogbo ti bẹ̀rẹ̀ sí ní di ọ̀tun ohun àtijọ́ ti kọjá lọ wàá wá ṣe kí ni wàá fi àdúrà tì a prayerless christian is a powerless christian tó o bá ti lè gbàdúrà kò sí kankan ibùkún orógo yẹn láàárọ̀ ọmọ afọ́fìtẹ̀mú ẹ lọ́wọ́ lọ́jọ́ sọ ni tell everyone let me ogun ẹ máa bú jáde ó máa ṣe burúrú àdéhùn òdìdí ó máa kú ibi náà bẹ̀la ibi simply because kò fi àdúrà tí kò sí nínú ẹ̀mí kò gbé ìhámọ́ ọlọ́run wọ̀ kò tọ́ pinpin jésù kò mọ̀ nǹkan tí wọ́n pè ní spiritual because spiritual àti ọlọ́run alàyè gangan àti jésù kìí ṣe wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ni yèyé kébọ̀ sí lílé mú mi sí náà ajagun bọ́gun lọ kì í ṣọlọ́gun o ajagun bọ́gun lọ kì í ṣọlọ́gun o ṣùgbọ́n ẹni bá padà wá sílé láà ṣẹ́gun o tógun bá borí ẹ̀ my dear waste. restoration of glory ìràpadà ògo yes ìràpadà ògo jẹ́ nǹkan tó jẹ́ pé ó possible last episode wa mo sọ nípa pé wọ́n máa ń gbògo ẹ̀gàn fún àbúrò wọ́n gba tàbúrò fún ẹ̀gbọ́n tó bá wá mọ̀ wípé o fẹ́ rògo lò láyé ìwé ẹlòmíì gan wọn ti ẹ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n kò rí ògo yẹn lò simply because kò mọ ọ̀nà àbáyọ so tó bá fẹ́ pé kí ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ẹ o gbúdọ̀ ṣe ìràpadà ògo ẹ number one tó bá ti ń títẹ́tí pé nǹkan ò lọ smoothly fún ẹ òun bá fẹ́lẹ́ ọ̀pàdé ibi tán ti sọ pé kó wá lọ́la tó bá dọ̀la á tún dọ̀la ọ̀la á tún dọ̀la promise and fail náà ń pè yẹn so á jẹ́ wípé o ti ní ìjákulẹ̀ lórí ògo so tó bá wá fẹ́ ṣèràpadà ògo nọmba one nìkan tó máa ní ni pé wàá jẹ́ aládùúrà nọmba two you will go spiritual yes tí jésù kristi tó bá tó bá tó bá sọ fún ìránṣẹ́ tí tí tó etí ẹ̀ tó jábọ́ pọ́ńkétí ẹ̀ sílẹ̀ yẹn tó bá kàn sọ pé yẹ etí padà etí lè padà you understand ṣùgbọ́n ó fi tọ́ sí ìyẹn ni wọ́n pè ní spiritual nínú ẹ̀ ó sọ mi di ọtí wáìnì tí ò bá sọ mi kò lè sọ ti wáìnì o bọ́n nítorí pé omi ti wà ọ̀rẹ́dì omi yẹn ni spiritual nínú ẹ̀ àṣẹ tó pa sí òun ni àdúrà tó fi sọ mi di ọtí wáìnì yes tí èèyàn ò bá múra spiritually ah my brother ó ṣe díẹ̀ kéèyàn tó lè rí ìràpadà ògo ṣe torí ìràpadà ògo jẹ́ nǹkan tó jẹ́ wípé ibi ìgbà tó pé èèyàn ti sọ nǹkan nù jésù kristi jí dìde kúrò nínú òkú ó ara padà ní ẹni mímọ́ tó wá sáyé tá a bá jí jésù dìde kúrò nínú òkú òkú òkú bí àwọn èèyàn ṣe ń kú nísìnyí náà ló máa kú ṣùgbọ́n nítorí pé ọjọ́ ọmọ aládé àlàáfíà òun ló jẹ́ kó jẹ́ pé ó jíǹde kúrò nínú òkú ògùn ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá fọhùn yẹ ògùn ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá fọ so ìwọ náà tó jẹ́ ènìyàn tó bá fẹ́ kí ògo rẹ kó fọhùn o gbúdọ̀ ṣe ìràpadà ògo ẹ̀ kí wọ́n lè rí ẹ gẹ́gẹ́ bí ológo. báwo ogun rẹ ṣe ṣe ìràpadà ogo. thank you sir bó ṣe lè ṣèràpadà ogo ẹ ni wípé nọ́mbà wa mo sọ lẹ́ẹ̀kan wà á kọ́kọ́ yàgò fún ológun nítorí pé tó bá sọ pé òkè ẹni yìí ẹni tó fẹ́ bá dàpọ̀ ni tó mọ̀ pé ológun lélẹ̀ ó fẹ́ bá dàpọ̀ ó wá lọ ṣèràpadà ogun ó tún ìràpadà ogo ó tún wá padà lọ bó ológun ó tún máa padà kó báyìí. So wà kan tó bá ṣe ni pé kọ́kọ́ sá fún ológun pátápátá wà wá ṣe kí ni wà á kíra ẹbọ inú ibú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ò ní bẹ́ẹ̀ ni tí ìràwọ̀ tiẹ̀ ò papọ̀ mọ́ tiẹ̀ ṣe pọ̀ èyí kẹ́tì mi sókò tó máa ṣe ni pé ìgbà tó bá ti fẹ́ ṣe ìràpadà ògo yóò lára spiritual things tó máa ṣe ẹlòmíín wà sí ìṣẹ̀dá omi bí mo ṣe sọ lọ́jọ́ sí tó bá fẹ́ ṣe ìràpadà ògo tó jẹ́ ọmọ omi tó jẹ́ ọmọ tàbí nínú ìràwọ̀ omi ó ní nǹkan tó máa ṣe ìwọ tó fẹ́ ṣe ìràpadà ògo tó jẹ́ ọmọ tábí nínú ìràwọ̀ iná ó ní nǹkan tó máa ṣe ìràwọ̀ afẹ́fẹ́ ó ní nǹkan tó máa ṣe ìràwọ̀ ilẹ̀ ó ní nǹkan tó máa ṣe táyé òní màmá ní ẹ lára bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ènìyàn kì í fi ẹ̀mí darí fún ènìyàn ẹni tó ní ìràwọ̀ omi sì ó fẹ́ ṣe ìràpadà ògo fún ó wá lọ ń dáná torí tiẹ̀ kò lè wẹ́ẹ̀kì bẹ̀yàn tó bá ń bọ̀ pé ẹni ìràwọ̀ omi ló ní o ẹni tó bá máa lò fún jẹ́ nípasẹ̀ omi yes ẹ tó bá mọ̀ pé òkè ẹni ìràwọ̀ ilẹ̀ ló o ohun tó máa máa ṣe fájá kan tí ò ní máa ní ilẹ̀ lára tó bá jẹ́ pé ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́nu yẹn ní àwọn gbogbo nǹkan tó bá máa ṣe fún kan tó bá ìràwọ̀ afẹ́fẹ́ mu ẹlòmíì máa ń dáwọ́lé nǹkan tó yẹ pé kádàrá ò tiẹ̀ bá mu ibẹ̀ náà ogun máa ń bá bẹ̀ wọnú ayé èèyàn you understand ẹni tó pè lọ́mọ mi sì tó lọ́ọ́ ta firewood kò lè jèrè tó pé kò sí nínú ìràwọ̀ ẹ̀ so tó bá fẹ́ ṣe ìràpadà ògo ẹ ó láwọn ìgbésẹ̀ tó máa gbé tí wàá mọ̀ pé yes ó fẹ́ ṣe ìràpadà ògo ó fẹ́ ṣe ìràpadà ògo ìràpadà ògo nǹkan tó pé ó máa ń dùn mọ́ ènìyàn nínú láti ṣe tó bá ti ṣe ìmídélé tọ́lọ́run bá ti gbà fún ẹ wàá máa rí ògo yẹn lò wàá máa rí ayé gbé ọkọ̀ ẹ máa máa balẹ̀ èèyàn máa máa fẹ́ ẹlòmíràn tẹ́ pé hatred ni untrue kò síbi tó bá ti dé ọmọ sí pé hmm, padà wá torí pé wọn ò fẹ́ rí bí mo jẹ́ wòlíì tó àwọn olóòwò máa ń pè mí tó yẹ pé tó má ti pè mí tí bá ti ṣọ́nà fún wọn wọ́n máa pè mí lẹ́lẹ́kejì àti gbé kọ́ọ̀lù ọgọ́ máa wọ pé ah, mò ń bọ̀ ná bẹ́ẹ̀ kẹ̀dẹ́ la mọ́ tẹ́ pé àwọn mi wà tẹ́ pé màá gbé kọ́ọ̀lù wọn pẹ̀lú ìdùnnú máa fi dá wọn lóbi mi tiẹ̀ mọ̀ wọ́n rí máa fẹ́ rí pàdé wọn aleluya ọmọ ológo báyìí lolúwa wí báyìí ni kò ṣe ìgbésẹ̀ báyìí ni kò gbé má dẹ̀ sọ tèmi kúrò bẹ́ẹ̀ á dẹ̀ mọ̀ pé yẹ̀sì kan tí mo sọ confam ni bọ̀ tí ogun bá wà nínú ayé yòòbó dọ́dọ̀ wòlíì gan tí wòlíì èèyàn bá sí nínú ẹ̀mí kò sí nǹkan tó fẹ́ ṣe hatred yẹn sì máa wà níbẹ̀ àtàgbẹ́ gbé ah ó dẹ̀ lè yẹ pé ayé ló ń ṣe ẹni yìí o àwa farabalẹ̀ á fi ẹ̀mí dá ẹ lóhùn so that a lè mọ̀ wípé kò ń ṣe ẹ̀bi ẹ̀bi kò ṣe wípé àwọn ènìyàn kan náà wà nínú òkùnkùn tí wọ́n tafà sínú ìmọ́lẹ̀ ayé ẹni yẹn. báwo ni àwọn ẹ̀ṣẹ̀ wa ń gbé inú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. Hmm, tọ́pìkì kan nìyẹn hmm. gbénú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ àwọn mi máa ń gbénú ìmọ́lẹ̀ gan wọ́n tafà sínú ìmọ́lẹ̀ ẹlòmíì máa ń gbénú òkùnkùn wọ́n máa ń tafà sínú ìmọ́lẹ̀ ẹlòmíì máa ń wà nínú òkùnkùn tẹ́ pé òkùnkùn ló fúnra ẹ̀ gan o á dẹ̀ máa tafà sí ẹni ìmọ́lẹ̀ ìwọ lo ò ní gbà fún ọ̀tá láti jẹ ẹ́ níyàsẹ́ mo máa ń sọ tó bá gbà fọ́ta tó kàn wọ́n pé ọkọ̀ wáyé náà ni ọkọ̀ ti wá náà nìyẹn o agree fún failure nìyẹn you don't need it o gbọ́dọ̀ agree fún failure ọ̀nà kan ṣoṣo tó dẹ̀ gbọ́dọ̀ fi agree fún failure ni pé kò jẹ́ aládùúrà torí pé tó bá wà nínú àdúrà tó wà nínú ẹ̀mí kí òkùnkùn tó ṣe plan wọn ìwọ gan o ti rí wọn o ti ṣe kíni o ti fi àdúrà bà tiwọn jẹ́ má jẹ́ kí òkùnkùn má jẹ́ kó borí ìmọ́lẹ̀ ayé dídẹ̀ ni wípé aládùúrà òun nìkan ló lè borí òkùnkùn kò sí bí òkùnkùn ṣe lè kù tó ìmọ́lẹ̀ máa wà ṣáni torí pé ìmọ́lẹ̀ ni ọlọ́run tiwa so tó bá fẹ́ gbé nínú ìmọ́lẹ̀ dúró nínú ìmọ́lẹ̀ òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ òkùnkùn ò lè borí òṣùpá kò pọ́síbù tí ìmọ́lẹ̀ bá mọ́lẹ̀ lọ́rùn lójúmọ́ tójú ọjọ́ bá tó bá mọ́lẹ̀ kedere ó lè ṣèkà òru la máa ń ṣèkà tó bá fẹ́ ọ̀sán ṣe kò lè fara rẹ lọ so nítorí pé ìwọ wà pẹ̀lú ìmọ́lẹ̀ ìwọ dúró nínú ìmọ́lẹ̀ yẹn ṣùgbọ́n fúnra rẹ ló máa ló máa rotate ayé ẹ pé mi ò fẹ́ kí òkùnkùn mi ò fẹ́ kó borí mi yes tó bá ti fẹ́ kó kùkù borí ẹ wàá súnmọ́ Ọlọ́run dáadáa nǹkan tó yan Ọlọ́run ó máa mọ̀ ọ́ má ṣiṣẹ́ oníṣẹ́ má gbégbèsè onígbèsè má wà nínú ògo kó máa bọ́ lógun kó máa bá dàpọ̀ má jẹ́ kó lógun má jẹ́ kó bá ògo ayé ẹ̀ orin sọ pé adámimọ́go bàbá ògo náà ada akókò mi màrè o ògo náà buyọ tó bá fẹ́ kí ògo ayé rẹ̀ ó buyọ wà á mọ ohun gbogbo tó bá máa ṣe máa ṣe nínú ọlọ́run tẹ̀sù bá fún ẹ ládìyẹ ṣe máa gbódìdí màálù lọ́wọ́ ẹ confam ni bó tó bá dúró lórí ọ̀rọ̀ ọlọ́run tó dúró lórí àpáta kristi ó sọ pé ilẹ̀ mìíràn yanrìn ni kò sẹ́ni tó lè ṣe èkì ẹ àdúrà nìkan òun ló ń ṣohun gbogbo láyé let me tell you something tó bá ṣe spiritual tó bá fi àdúrà tí ó máa ṣiṣẹ́ bọ̀ tó ní limitation confam mo sọ. So ṣùgbọ́n torí pé àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n súnmọ́ ẹ nígbà yẹn tó jẹ́ ogun tó bá rí pé o ti ṣe spiritual ogun yẹn ti sá sẹ́yìn fún ẹ wọ́n máa lọ lúgọ ni tó bá ti lúgọ tó bá ti rí pé wájú èèyàn tó ẹ pé àtọ́rí pé o ti rógo yẹn lè o ti ní mọ́tò o ti kọ́lé o ti ṣe rere o ti ṣe gbogbo ẹ̀ wọ́n máa máa ṣọ́ ẹ wọ́n máa ṣọ́ ẹ wọ́n máa ṣọ́ ẹ títí tó bá ti wá mọ̀ wípé ara ti tù ẹ́ wọ́n máa pè kíní kan ní ewu gbà ìrọ̀rùn má jẹ́ kó wù ẹ́ tó bá ti ní ògo máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ ibùn kó máa ṣe spiritual fún ẹ sì wà nínú ẹ̀mí kó máa gbàdúrà torí pé spiritual tó bá fi àdúrà tì my sister my brother ó máa padà ó máa padà ó máa ó máa padà ó máa padà useless ni but when you are for God tó mọ̀ pé o fẹ́ tẹ̀lé ọlọ́run tó dẹ̀ ṣiṣẹ́ spiritual tí ọlọ́run ọlọ́run support yẹ ó sọ mi dọ̀tí wáìnì ṣé tí o bá sọ mi kò lè sọ ti wáìnì mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni o ẹ tán ní kó lọ wẹ̀ nínú odò lẹ́ẹ̀méje tó bá wẹ̀ lẹ́ẹ̀mẹfà ẹ̀tẹ̀ ara ẹ̀ ò lè lọ but spiritual ni pé yá lọ wẹ̀ percent tó bá ti lè gbàdúrà kò sí kankan ibùkún orógo yẹn láàárọ̀ ọmọ afọ́fì tẹ̀mú ẹ lọ́wọ́ lọ́jọ́ sàn ni tẹlifíà lómi tẹ pé ogun ẹ máa bú jáde ó máa ṣe burúkú alẹ́ náà dìde ó máa kúkú ibi náà bẹ̀la ibi simply because kò fi àdúrà sí kò sí nínú ẹ̀mí kò gbé ìhámọ́ ọlọ́run wọ̀ kò tọpinpin jésù kò mọ̀ nǹkan tí wọ́n pè ní spiritual because spiritual àti ọlọ́run alàyè gangan àti jésù kìsìwọ́jọ́ ṣiṣẹ́ pọ̀ ni yẹ̀yẹ́ kébọ̀ sí lílí mú mi sí náà so tó bá jẹ́ ènìyàn tó jẹ́ pé ó mọ̀ ọ́ mọ̀ O fẹ́ rí ògo lò láyé ó gbúdọ̀ gbé ìhámọ́ra lọ́rùn wọ̀ ó gbúdọ̀ di àmùrè agbára ó gbúdọ̀ dúró gẹ́gẹ́ bí ajagun bọ́gun lọ́yẹ̀ ṣe ológun o ṣùgbọ́n ẹni tó bá padà sílé tó bá wá dúpẹ́ òun náà pè ní aṣẹ́gun bẹ́ẹ̀ ni oníṣẹ́sì ẹ sọ pé ajogun aṣẹ́gun àti àjògùn ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ jésù wa ní ìṣẹ́gun bólúwa jẹ́ tiwa a kì yóò ṣubú torí pé kò sógun tó lè borí agbára rẹ aṣẹ́gun àti ajogun ni wá ajagun bọ́gun lọ kì í ṣológun o ajagun bọ́gun lọ kì í ṣológun o ṣùgbọ́n ẹni bá padà wá sílé la ṣẹ́gun o tógun bá borí ẹ̀ my waste my waste my waste look for where to get it tó bá ti rí gbámú dìímú dáadáa kó dìímú ṣinṣin kó má bàjẹ́ kó má jábọ́ lọ́wọ́ ẹ̀ torí tó bá jábọ́ àkótó ni ṣàjọ máa pẹ́ kí ló dé fẹ́ fi ṣe kó má jábọ́ àdúrà ni kò fi tì í àdúrà ni ọ̀pá kristian láti bọ́ lọ́rùn mo ẹ jẹ́sẹ̀lẹ̀ tó ti bá ń gbàdúrà wọ́n rò pé jò ló bù mí jẹ ni gbé ìyá ọmọ lọ́rùn wọ̀ máa gbàdúrà dúró nínú ẹ̀ tágbà pé mo ọ̀nà agbó csc kọjá kí n tó di ṣẹlẹ̀ gbé ìyá ọmọ lọ́rùn wọ̀ mọ nǹkan tó ń ṣe má fàdúrà jagun òwúrọ̀ sọ alẹ́ àwọn tó wà ní gúrùpù mi wọ́n mọ̀ mí o ṣé jọ̀wọ́ ìwà mo yọ ẹ̀dá mo fẹ́ mọ ọdún owó tó ní o mo fẹ́ mọ bí gbà tó ń ṣe àdúrà ló lè fi dúró lórí Kristi pátá títí ayérayé Yorùbá máa gbọ́ kan pé alágẹmọ tó ṣe jẹ́jẹ́ ikú pa kọ́ sọ pé ọ̀pọ̀lọ́ tó ń gbéra ẹ̀ ṣọlẹ̀ so who are you by the way kò sí kan tó jẹ́ lẹ́yìn ẹlẹ́dàá o ẹlẹ́dàá yẹn nìkan òun ló máa dúró tì ẹ́ ní ọjọ́ tí ogun bá le so ẹlẹ́dàá yẹn gangan ni kò máa bẹ wórí mi má gbàbọ̀dé fún mi mo ti dòkè má jẹun lélẹ̀ mo ti gòkè má jẹ rẹ lẹ tó bá jí omi ọjọ́ ìṣẹ̀dá omi má bu omi má gbà á sí má fi wẹ̀ kó má gbàdúrà ọlọ́run má lànà fún ẹ oríṣiríṣi kan ló lè fi súnmọ́ lọ́hùn tó bá ti mọ kí point má sọ bẹ́ẹ̀ mo mọ kí point mi lọ́dọ̀ ọlọ́run o kò sẹ́ni tí ò kí ń dẹ́ṣẹ̀ gbogbo ẹni gbogbo wa ló lè tí lè bá dá ẹni tí lè bá ọmọ bá ní bàrà o kò sẹ́ni tẹ́ sọ pé òun máa jí làárọ̀ kan ọjọ́ kan òun bíbélì kan sọ pé gbogbo apátápátá láti ṣẹ̀ láti kùnà ògùn ọlọ́run ó gbọ́dọ̀ ní ìkọ̀kan tó bá fẹ́ rú ògolo bá fẹ́ ṣèràpadà ogun ẹ tí ó máa fi du ọlọ́run nínú wàá máa dán ọlọ́run rán nítorí pé wàá fẹ́ kí ọlọ́run kó dùn ẹ̀ nínú ó lè jẹ́ ìjà mẹ́wàá ló ń san ọlọ́run máa fi yọ́nú sí ẹ ó lè jẹ́ ọpẹ́ ló ń ṣe ó lè jẹ́ ìtọ́rẹ àánú ó lè máa tọ́jú opó ó lè máa lọ mọ́dálẹ̀ kó lè máa fún ọ ní nǹkan o lè máa ṣàánú ládùúgbò o lè máa gbó nǹkan pé kí ni òsì ní church kò rà á síbẹ̀ àwọn ìṣolúwa o lè máa tọ́jú o lè máa ṣe gbogbo ẹ̀ àárọ̀ ọjọ́ kan mo kàn sọ fún àwọn group members mo ní ẹ̀jẹ̀ ara rice ká gbé lọ church lè ra ráìsì yẹn àgbélọ́bà ẹgbẹ́ níbẹ̀ mọ́mí yáàdì sọ fún mi wípé last rice wọ́n jẹ lálẹ́ àná ló tán wọ́n dẹ̀ gbé kíní ike rice wọn wọ́n gbé jáde mc adẹ̀bù sínú ẹ̀ olùṣọ́ kọ́kọ́ fẹ́ gbàdúrà fún mi fún wa àwọn group ẹ̀bà yẹn ó ní mò ń bọ̀ tó bá ṣe nǹkan tó wọ́n ṣolú wa lórí wọ́n máa wọ pẹpẹ fún ẹ wàá mọ̀ pé wọ́n gbogbo àgọ́ yèké bó sì rírí bóyè mú sílá yes wọ́n wọlé lọ wọ́n padà wọ́n gbé pẹ̀fíìmù àwọn wọ́n sí wa lọ́mọ ní yes èmi gan rí i pé ọlọ́run ń jọba ìwọ bá tàwọn ra ṣe yẹn adẹ bọ àwọn oṣù olúwa ńbẹ lójú ẹ kò sẹ tó máa gbọ ńbẹ tínú ẹ ò ní dùn báyé ṣe lọ́wọ́ àwọn ènìyàn wá wọ́n gbàdúrà fún wa inú everybody dùn àtúnṣe tó wọn bá ta ní ní owó díẹ̀ díẹ̀ àtúnfi ṣetán ra anúlẹ lórí mbẹ máa ṣe bẹ́ẹ̀ kò sí májíìkì kankan lọ́wọ́ ẹ̀pẹ́ ibi tó bá gbàgùn ló bá gbá bọ́ọ̀lẹ̀ gbàgbé ọ̀ṣọ́gun owó fún ẹ tó bá ṣètọ́rẹ̀ àánú aláìka jẹ́ kó lọ sí oríta mẹ́ta kó lọ kó lọ sí oríta mẹ́ta oríta mẹ́rin kó lọ òwò kó lọ gbókùn tó ṣe ó sì kọ́ tó lè ṣe lábẹ́ ọ̀run yìí tọ́lọ́run ò bá fi ọwọ́ sí i kò lè jẹ́ tó bá dàrẹ́ ẹ láàmú jẹ́ kó ṣí ìwé ayé ẹ fún ẹ pé èmi máa ṣí ìwé ayé ẹ fún ẹ ibi tó ti ṣìnà ibi tó gbadé ibi tó gbàlà àti ibi tó kò ṣe agbára bí agbára ọlọ́run ni má jẹ́ kẹ́nìkan máa fi síbi kú ẹ lómi ọbẹ̀ lọ ìwọ ló máa jagun ayé ẹ o spiritual wà ṣùgbọ́n work towards it ṣiṣẹ́ tó spiritual kó lè ṣe kí ni kó lè rí ògbólò dọjọ́ alẹ́ yes wàá ṣògo ìwé fúnra rẹ̀ gan gbúdọ̀ múra gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣògo ẹlẹ́rù ló máa kọ́ fẹ̀ náà ó kẹ́ mi fẹ́ bẹ gbẹ́rù sí wàá dákẹ́tẹ́ pé ẹjọ́ ẹgbẹ́rù mi màá kọ́ wọ ẹbẹ tí òmùkan tó ṣe wọ́n tó bá súnmọ́ bẹ tó gbé èmi gan màá bẹ gbé yes